وأمرهم بذلك وقال سبحانه وتسامى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا أمة إيمان قد دخلنا في شهر احترم الله سبحانه وتعالى أوائل هذا الشهر بأعمال جليلة عظيمة وجعل ثوابها أضعافا مضاعفا وصح عن صاحب النبوة وصاحب الرسالة صلوات الله وسلامه عليه أن العمل الصالح أحب في هذه الأيام من غيرها من الأيام عباد الله ومن ذلكم الوقوف بعرفة ومن ذلكم يوم الحج الأكبر وهو يوم النحر يوم يتحلل الحاج برمي العقبة وبحلق رأسي وبالذبي لله سبحانه وتعالى وبالطواف أيضا إن أمكن عباد الله وقد أشرك الرحمن عباده غير الحجيج إخوانهم من الحجيج بأعمال يشعرون أنهم ما زالوا ما إخوانهم الحجيج ومن ذلكم ما صح الرسول الله صلى الله عليه وسلم من إمساك أحدنا من أخذ شيء من بشرته إذا كان ممن يضحي إن شاء الله عباد الله وقد أفادنا الرسول أنه لا يعمل عبد عملا أحب إلى الله سبحانه وتعالى من إراقة الدم في يوم الحج الأكبر لذلك استحثنا رسول الله صلى الله عليه وسلم كثيرا على أن نضحي لله سبحانه وتعالى فالأضاحي على أصح الأقوال واجبة على كل مسلم بالغ قادر على ذبحها لذلك تأخذ هذه الخطبة جانبا كبيرا مما تعلق بشروط الأضاحي ومما تعلق بعيد الأضحى أقبل فرابة سؤال مسلمي أترى لكي كلا تقرف النبي صلى الله عليه وسلم أن طلع نتبع ما جاك في مقوى من سألكون كان النبي الله من سألكون لاري أتي أولا أتي الصحابة ري كي أولا بلوان توقف بلوان النبي صلى الله عليه وسلم نجب للكيامة ẹ̀yà máa yà nú ẹ̀sìn mo ń fi àsìkò yìí rárá mi létí ìbẹ̀rù Allah subhanahu wa ta'ala gẹ́gẹ́ mo sì rán lẹ́yìn tí ìbẹ̀rù rẹ̀ Allah subhanahu wa ta'ala ìbẹ̀rù yìí ó ń lọ sọ fáwọn tó lọ ṣáájú wa kí wọ́n bẹ̀rù òun òun náà sọ fáwọn náà ká bẹ̀rù rẹ̀ ṣùgbọ́n àmàrà àtán sí orí ìbínú rẹ̀ wọ́lájà kan oṣù rẹ̀ lára oore tí Allah subhanahu wa ta'ala tó ṣe gbogbo umma kọ̀ọ̀kan kó tó jẹ́ kí oore tí umma yìí ọ̀pọ̀ ju ti umma yìí kú lọ òun náà ni kò sí umma kan tó ti wáyé rí tí ó sì ní ànàbí báyìí wọ́n gbọ́ o wọ́n lè mọ́ gbọ́ o àfi fún wọn ní àsìkò kan gbòógì báyìí tí wọ́n máa pẹ̀nà fọ́lọ́hun a jẹ́ wípé eléyìí ló jí á máa ìpìlẹ̀ nígbàtàwọn àfà tí wọ́n pín méjì wípé ta lọ́kọ́ kàbá àwọn apá kan ní annabi ibrahim lọ́kọ́ asárinu al-Qur'an alisatu wasalam ọ̀rọ̀ kejì ní pé àwọn màláíkà òun ni wọ́n kọ ọ̀dà tọ́nà bá wá pín méjì báwọn ta ní ọ̀bàníyànjú ẹ̀ òun náà ni annabi sallallahu alaihi wasallam wọ̀sọ́hà arọ́sùlìláyì sallallahu alaihi wasallam nígbàtà níbi wa ń bẹ̀mí àti ìjà títí tí ń bẹ̀mí àti ìsàlàyé alamari annabi wa ní mọ́mí nàbí yìn ọwọ́ àwọn sí kàbá kò sí annabi kiri tó lọ ránṣẹ́ báyìí illa wa qad hajja hadal bait àfikọ́ jẹ́ kó ti ṣe hajj nulẹ̀ ìdán táwa ni àkọ́kọ́ annabi tọkọ sórílẹ̀ a jẹ́ pé bàbá wa ádámà náà alayhi wọ́n ṣe hajj nlé yẹn eléyìí wá ń jẹ́ a máa mà wípé gbogbo ọmọ tó ti lọ náà inú ọlọ́run ọba fún ní kíni o òun ló fún ní àsìkò tí wọ́n máa pa ẹran fún ọlọ́ọ̀ba subhanahu wa ta'ala tó sì yọ́nú síbẹ̀ fún wa àti wá kó sínú àsìkò kan tọ́lọ́lá pọ̀ tá a ń retí òun náà ni one to ten ní dùlìhíjà oṣù kejìlá nínú oṣù ojú ọ̀run wá rẹ̀ tí èdè tẹ́ni rẹ̀ anabi sàrásálàm aṣọ díẹ̀ ń bẹ ní ìjẹjọ wípé kò sígbà tí ẹ̀ lè sisi olóore tọ́lọ̀ ń lè nífẹ̀ẹ́ rẹ̀ tí ó gbà lọ́wọ́ rẹ̀ tí ó wà fún ní oore tọ́pọ̀ tó ń tẹ̀yàn bá ṣe láti one di ten wọn sọ àbà béèrè títí tí wọn fi pé wọ́n jihad ṣé tẹ̀yàn bá lójú ogun ọlọ́wọ́n bá ń kọ́ amẹnubà díẹ̀ níbi ọ̀rọ̀ jihad yẹn jihad àtijọba o àtijọba o kò lè tẹnu islamu hátàtẹkùmọ̀ sáà tó fi di wípé títà yóò dé ṣùgbọ́n jihadi náà tàṣe ìrun téèyàn máa kí láìsàlùwàlá tá a bá sọ àwọn díẹ̀ gan nínú nǹkan tó lè fa jihadi kó di dandan fáwọn mùsùlùmí òun kálukú náà ẹ̀ ń bá gbọ́ tọ́jọ́ tọ́ lóǹgan yọ̀ọ́ mọ̀ pé wàlẹ́yà sì ká yín òfin kan dé náà ni láti ọ̀la lọ pẹ́ẹ́nì kò tó foríbalẹ̀ ní nàìjíríà kò sí mọ́ wọ́n máa ti mọ́sìkì wọ́n máa ti pa wọ́n sì máa change ẹ̀ padà sí nǹkan mi tí wọ́n tẹ̀ nǹkan tó bóde ń ta tí ń ta nǹkan lélẹ̀ àlélẹ́ yìí ẹ̀já o tí ẹ bá lẹ́nu kẹta sọ pé kéde bá àfa ní kí náà fi máa ṣe ẹ dè mọ́gi ẹ ń farugbẹ̀ eléyìí ojú kan nù tá a fi lè wò pé àtọ́bọ̀ wá rí báwọn a jẹ́ pé abẹ́ẹ̀pẹ̀ ó pè wájú kí ni o orí rẹ̀ lọ túrẹ́sì tá a gbàyàwó ọgbà pé a ṣe débi káwà fílẹ̀ a ṣe pàdé ọlọ́ni insha allah rahman a sì ní ìlú bẹ́ẹ̀yàn wá ṣe rí ọkànkà tó wallahi ọlọ́lá máa bẹ̀rù a wà gbé ọ̀rọ̀ kalẹ̀ fún lọ́nà tí ó gbà yé kèé ṣe lọ́nà gbogbo ọ̀pọ̀lọpọ̀ fíkìú àníṣà sálám ń sọ̀rọ̀ nípa àwọn ìyá wa ìrẹ́ àníṣà umul mu'minin lẹ́nu ànábìnú salawatu lọ sọ́rọ̀ màálé mú bóde tí a sáré chẹ́njì ìṣesí sí mi ní ìsìn mo pé ṣèyítọ́n rẹ ti wá bọ̀ tẹ́nìkọ̀ọ́kan bá fẹ́ sọ̀rọ̀ yẹn padà yóò gbọ́dọ̀ máa gbẹnu ànábì sọ So kọ̀wọ́ Aisha gẹ́gẹ́ dẹwà níbi ìsọdún pé àpòpò ah, suwẹ́tì ah, Aisha èsù ẹ ti gbọ́ torí pé ìyá ọlọ́run pé wọn ọlọ́run ni wọ́n á sọ Adam rabbahu fagọ́wà tó tó sọlọ́sọ̀hún kọ gbẹ́nu èmi àtẹ̀yìn torí bàbá wa ó ní ànábì Adam ṣe ọlọ́run ní bàbá wa tó jẹ́ nàbí Adam ọ̀sẹ̀ ń wo ó ṣe ń tó ní ọmọ ṣe o ṣùgbọ́n padà foríjì kí a gbà ádámà gẹ wọ́n sì ń gbàrún kúrò ní àjànnà ni a ń bá ń sọ̀rọ̀ náà arànjú ma máa dábọ̀ tí èèyàn mùsùlùmí gidi kọ́ fẹ́ẹ̀sọ̀ ádámù rabbahu faghwa ìyẹn náà lè bí ọ̀rọ̀ padà wípé kò sí ànábì kan àfi kó jẹ́ wípé ó ti ṣe hajj nínú ilé ṣùgbọ́n tó ń sallallahu alayhi wa sallam kí lẹ̀ ń bí mi wọ́n ní wọ́n láyé jihad sí jihad náà nǹkan ànábì ní àti jihad náà àyàfẹ́ ń bá yìí lọ jihad tátán jihad kí ni o jihad tátán kí ni jihad tátán ń gbàdọ̀ fẹ́ lọ ìjẹ́ ń pè jihad wọ́n ní ẹnìkan kọ̀ bọ̀rọ̀ kírun mọ́ ẹ máa jáwọn ilé àwò lápẹ̀rẹ̀ bákan náà ẹ ń bá ẹsẹ̀ kí ni o ẹ fi kara ń fọ́ fá irúgbọ́n rẹ̀ àwa dáhùn pé kó burú ẹ bá mú wa ń kọ̀ ọ̀kan bá nínú wọ́n lè sọyìn nǹkan kọ́ àwọn onírúgbọ́n tiẹ̀ yàtọ̀ irúgbọ́n tí yìí mi àṣẹ tí ẹ̀ máa ń dẹ́n sọ irúgbọ́n tiẹ̀ kí o ọ yàtọ̀ ọ̀dà ànábì ni tó ń tọ̀ ta gbogbo dúkìá rẹ̀ torí wípé ọ fẹ́ kọ iná látàyé pé òun ọwọ́ akọ́mọ kó yàwó nǹkan kan lọ wá pa sójú ogun wọ́n wá gbọ́ dúkìá rẹ̀ àti dúkìá tẹ̀mí kò rí nǹkan kan mú bọ̀ anábì náà ń ba lè ṣe bá ń fọ́ lọ́n ló tu ẹ̀ ń tọ́ bá yan náfìlà lásìkò yìí òun ló lè tu ẹ̀ ń bá gbàwẹ̀ lásìkò yìí òun ló lè tu ẹ̀ ń bá ṣe sàárà lásìkò yìí òun ló lè tu ẹ̀ ń bá dàbí pọ̀ lásìkò yìí dáadáa tó lọ nífẹ̀ẹ́ inú tó ṣe olóore lásìkò yìí ọjọ́ tó wá lágbára jù láàrin wáǹsì tẹ́ẹ̀ nìyẹn òun náà ni ṣé yẹ́wùmù àárọ̀fà ni àbí ọjọ́ kẹwàá tó jẹ́ ọjọ́ tá a pẹ̀ ẹran ìkìtìláfì pọ̀rọ̀ wọn àfà lórí rẹ̀ ṣùgbọ́n àpapọ̀ ọ̀rọ̀ tá à sọ bọ̀ yìí Imam Abdul Taymiyyah àní abáni clear rẹ̀ nígbà táwọn afá ń fà lọ́tún lọ́sì wípé ọ̀dà náà twenty one tó ìparí Ramadan náà kọ́ èrò lóore jù nínú mẹ́wàá ilé àti mẹ́wàá àti èrò lóore jù eléyìí tó tọ́ yọ̀mùlá hajj akbar ọjọ́ ajì ńlá pàwátá tá a ọba ìjọ kẹwàá tá ń pè ìjọ léyà ìbẹ̀m̀bẹ̀ èlùkúfù bí arọ́fà ìjọ tá tí àwọn èèyàn ó dùn ní arọ́fà ọjọ́ tọ́lọ́ ń sì máa bọ́ kó ní lọ́rọ́ àwọn èèyàn jù pèsè náà lọ́wọ́ ọjọ́ sọ tí ó sì sánmà báyìí yóò sọ fún pé pé mọ̀ sọ mo ní yẹn ẹni wọ́n máa pààyàn wọ́n máa tàjẹ́lẹ̀ àwọn nǹkan ṣe ẹni mọ̀ ń pa wọn ẹ̀ẹ̀rọ orí wọn bó ṣe takókó ẹ̀ẹ̀rí eruku bó ṣe bù ọ̀dáru kí ni ń fẹ́ náà wọ́n ń fi àlìjànnà mi wà inni ushidukum anni ẹ̀kọ́ dùgbò fàrùtù lahum mo wá ń fi yín jẹ́ ìlónìí wípé ṣe ni ọ bọ̀ sí ìjọ tó àpẹ̀ ni ọ bọ̀ sí ọ̀dà láti 21 to 30 tàbí 29 Ramadan náà nǹkan nínú rẹ̀ Laylatul Qadr ọwọ́ àmbẹ khairu min alfi shahr òru kẹni tí è sí ẹgbẹ́ ẹgbẹ̀rún oṣù ọ̀dà náfìlà kẹlọ́rù náà kìí ṣe náfìlà tíyàn lè ṣe ní ẹgbẹ̀rún oṣù 1000 oṣù gbogbo ẹgbẹ́ náà lè ṣe ń bí tó náà àwọn àfà àwọn kan má kọ̀kọ́ pé 1 to 10 ilé ni àwọn kan mú 21 to 10 Tati Ramadan Imam Ibn Taymiyyah ní ẹ̀jẹ̀ amú méjèèjì ká papọ̀ kásẹ̀dọ̀yọ̀ kan kásì jámú nínú gbogbo ọjọ́ láyé nínú gbogbo oṣù níbo àsìkò sàsìkò tí wọ́n bá léèyàn sí olóore fọ́nàn tó wá jẹ́ ojú mama láti ojú mama o di ìgbà tó rọ̀ ọ̀wọ̀ o kò sí ọjọ́ tí ṣe déédéé one to ten táwa yìí ṣùgbọ́n tí ó bá ní òru bákan náà títí náà òru eléyìí kò tó òru 21 tó 30 Ramadan bí ọ̀sán ti 21 tó Ramadan náà ò ṣe tó ọ̀sán ilé ọ̀rọ̀ ńlá ni o rahimallahu sheikh ṣùgbọ́n àdìtì kan wá wa ah, ẹjẹ ìfìlẹ̀ ìrẹ̀ ká máa sọ̀rọ̀ ìrànlẹ́yà lọ ala kulli hal tàwọn ọmọ ni wọ́n máa jẹ́ ibi tá a sọ dé Allah rahman Awambo, bọ̀ arísàsàn ní tẹ́bà ti wá wọnú àsìkò yìí jẹ̀mẹ́rà láti pàtàkì wà mẹ́ àwọn tààbà jí alálàájì láti 1 di 9 súnà kan bẹ tí gbogbo wa ti pa ó náà ni at al-mutlak láti 1 mo drive ọkọ̀ mi lọ الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وفهم تفي وقوة واذكرت لا ترى نبيكم الحمد لله وحده أنجز وعده ونصر عبده وهزم الأحزاب وحده إلى آخر بنتي أتوا lórí àwọn ذكري tá bá wà ń lọ ní títì mùsùlùmí yóò máa sọ bíyàn dráìfù yóò máa sọ mọ̀dáwà lọ́fíìsì kò sí pé bá má fi pa iṣẹ́ tí òun gba ájì àmúbẹ̀lá o wọn ò ní hangi pẹ́ẹ̀ni o láìpẹ́ ṣe rí ìjọba ẹ̀ṣẹ̀ sùúrù ni o àwa mùsùlùmí ti kó sásìkò kan tẹ́ pé àárí mìíràn dùn yàn lọ sí wàhálà ìjọba ẹ wá sùúrù ẹ bínú sùúrù mùsùlùmí tó sọ báwọn o ṣe bí one to ten náà ni wọ́n bá sì di parí oṣù ẹ fún lówó ogún ọjọ́ yóò kú gbalada ìtí ṣe náà ẹ̀yẹ yọ làdá àti ikú òmbi kèése tú kò ní ti abúlé àwọn máa ń àwọn a máa tún lọ ọjà nígbà tí rí pé súnlẹ̀ ò yí àwọn èèyàn tó wọn à lọ ọjà ọlọ́mọra gẹ́gẹ́ wọn àmọ́ máa ṣe bí kírun tó fi di pé àwọn ará ọjà náà wọ́n tàkọ́ mọ́sọ̀ rẹ̀ tí ẹ bá wá sọ pé yẹn tàkọ́ mọ́sọ̀ nǹkan wọn láti bí kọ̀mís aṣọ táwọn náà fi gbé kíní yẹn wọ̀ bí ẹ̀wù táwọn náà máa sọ tí o gbọ́ fẹ́ lè máa mi ṣùgbọ́n kèé ṣe wípé à ń sọ papọ̀ ìyàtọ̀ ń bẹ láàrin mò ń ṣe víkírù ìyàtọ̀ ń bẹ láàrin tàlímù tá bá fẹ́ kọ́ àwa ní nǹkan nísìnyí a pe oya sọ pé ọya ẹ̀ma wùtà lémi o kẹ́mọ́ à ń kọ́ ẹni ní nǹkan lélẹ́yìn o ṣùgbọ́n tí a máa ti pè ń díkìrù èyí tí ànábì ọ̀bá ti láàṣẹ papọ̀ ẹ̀ ń bá ń ṣe papọ̀ íńtánẹ̀tì bí ò ṣe ní ṣe ṣùgbọ́n téèyàn bá ṣe bídíà kí ó táwọn òfin pè ń kéfèrè pé ẹni bídíà lásọ o bídíà tó mú ẹ̀kọ́ mú ẹ̀sìn bẹ́ o ṣùgbọ́n kí ó táwọn àfisọ pé téèyàn bá ṣe bídíà wo pè ń kéfèrè Eh, eh, àwọn àgbọ̀rọ̀ mẹ́rin wa tó sàn sọ́nà àdìsí àwọn iṣẹ́ yìí pé mọ́nà àmìlà àmàlà ń lẹ́sẹ̀ àlẹ́ àmùrùnà fẹ́wọ̀rọ̀ dùn ẹ̀ ń bá sí ẹ̀yìn iṣẹ́ kẹtọ́ wá pè tí èsì ìsèntọ́lọ́rán mi fàhúwà rọ́dùn ádámi bábi ìtìlákì masdar wa ìrọ́dàtì mafi'ul ibi tí a ti mẹ́sẹ̀ ìtìlákì masdar ìtẹ́ pé mafi'ul ní àmì nínú fàhúwà marududun iṣẹ́ rẹ̀ àádápadà sí túnmọ̀ àdífinu àwọn fàhúwà marududun ongangan tó ṣiṣẹ́ àádápadà bẹ́ẹ̀ iṣẹ́ wọn dápadà kìí so ń tí wọ́n bàdá ó sẹ́ padà gbogbo mídà kan ní káfíìr ah! èmi ò ní a máa ṣe bídíà o ntí ń pè bídí àní tánà bí òsèké ọmọ ẹsẹ ṣùgbọ́n wọn kan wá ilé wọ́n wá fọ́ ẹ̀fọ́ ìdú ànábì gbogbo ń bá màmá sí ọmọ bí mo ṣe sọ ìṣọpọ̀ tó bá fọ ìmọ̀kẹsẹ tàbí gbònára kan bú ṣùgbọ́n màmá láti máa da iṣẹ́ ànábì rù ká sinmi kẹsẹ́ pé àgbàntiẹ́wí láti sẹ́ máa sọ ni alágbàwí làwa kò lè sinmi ọlọ́run sàn ilé yóò fa nàbì ni sọ̀rọ̀ wa tó lọ́yọ̀ sọ̀lámù àlẹ́ kí ló sí mi torí former president wa wọ́n ti fẹnu pè mí àti ìní boko haram rí nígbà àbò wa kù díẹ̀ tí wọ́n fẹ́ kí a fún ilé yìí èsì ká má gbàgbé wọn náà kí gbogbo ọmọ nàìjíríà o wọn kó ọdún iléyà o wọn o àwọn sì fi ń dọ́ ọmọ nàìjíríà lójú wípé ẹ̀yin mùsùlùmí èèyàn rẹ ntẹ́ ti fi bàjẹ́ nínú ẹ̀mí àwọn èèyàn kọ́ obìnrin olóbìn ọkọ̀ ọlọ́kùnrin tẹ́ ẹ̀ ríro tẹ́ ẹ̀ sì ń jẹ tẹ́ ẹ̀ mú tẹ́yìn ń sinmi nínú aṣọ rọ́ọ̀kì ń jọ́rẹ̀ lọ́n oṣù mélòó làwọn awọ́ yìí tí àwọn èèyàn ti ń rí ìdùnnú kásìwà máa fetí wa gbọ́ bá àti ẹ̀fojú rí kí wọ́n máa bá màlúù seven thousand lákàtà àwọn èèyàn kan màlúù màlúù hasbunallahu wa ni'mal wakil ọmọbìnrin kan fẹnu ẹ sọ wípé òun gbọ́dọ̀ mú òun àtọ̀rẹ́ ẹ̀hún mama àwọn ara rẹ̀ ọ̀yà wọ́n pa màmá àwọn ara ọ àti màmá wà tí wọ́n ní afẹ́ kó papọ̀ náà onílò tó fi wọ́n fi màmá lẹ̀ wọ́n wá mò ń lọ wọ́n àti kejì wọ́n ní afẹ́ lọ́kọ ìkejì ọ̀pá ọkọ̀ tí wọ́n fún wọn fẹ́ máa sálọ ní àtàǹbà òun náà fẹ́ máa sáré lóru wọ́n tó náà ń bà lápá ó sì fi máa apá rẹ̀ hàn gbogbo àwọn èèyàn báyìí

naam ntí ń jayé nu ọlọ́run ni ọ lóò lè sọ̀rọ̀ ẹ̀ bákẹ́ lánàá kó o tún yí padà lónìí èèyàn sọ lánàá sọ àpò wọn wá òṣàṣọ ìlú sọba yìí àṣẹ pẹ́ náà ẹ̀mọ̀ pẹ́ ìlú sọba lánàá bí n balẹ̀ sọba lónìí mo sábà gbọ́dọ̀ ọ̀rọ̀ tó o jìnnà sọ lónìí. alhamdulillah awambo anabi sallallahu alayhi wa ó ti wá sọ fún apẹ́ sí olóore tó wá dáa jù a máa ṣe fíkìrù yẹn Jamaa, wọ́n mọ̀ mọ̀nú lọ́wọ́ káwànú ọkọ̀ èyọ́ máa sọ é kí ọmọ rìn lórí títì yọ́ máa ṣe tó bá ti wá di ìjọ yọ́ máa arọ́fà tó ń bá wọ̀ á ọwá di mọ̀kọ́yád ọwá dẹ́yìn irun kọ̀ọ̀kan ṣùgbọ́n yóò máa arọ́fà yìí kágbìyànjú gbà wọ ẹjọ́ náà tí ó jẹjọ́ wẹ́ẹ̀zẹ̀ tí ń bọ̀ inṣáàlá kágbìyànjú gbà anábìrà wọ́n rà sí sọ́rọ̀ wípé yóò mọ̀ àárọ̀fà yìí ọjọ́ ẹ̀ mà ní tòótọ́ kí ló ṣe fún màá mi pẹ̀lú àwọ̀ ẹ̀jọ́ náà ẹ̀ ń bá gbà lọ́nà ni ẹsẹ̀ títí ń sẹ̀ bọ̀ ní ọdún tí ń bẹnu rẹ̀ tọ́wá tóṣù kejìlá rẹ̀ jíjọ́ mẹ́sàn-án tí wọ́n ń bàwẹ̀ fẹ́mi ọlọ́wọ́ bá nìkan mẹ̀lẹ́kà kí wọ́n yèrè zi gbogbo ẹ̀ sọ wá tún rí ìrìn ànábì tó sọ fún wa tọ́ bá ó tún ti á ní ẹ̀sán lẹ́bàá o ten lẹ́rìn tí è di 29 tàbí 30 inú ọba pẹ̀lú ìjà wọn ò ní kẹsẹ̀ fún yìí tó wá ní ẹmọ́ tó kọ̀ fún náà láti wọ́n mọ́hàrọ́mù tí ó tó è di 29 àbí 30 dùlù ìjà ọdún tó tó fẹ́ mú wa ní gbogbo ni àwọn apá kan afá àwọn apá kan afá ah àti òun ni wọ́n parẹ́ fún ọ̀yàn ṣùgbọ́n àwọn ẹ̀ṣẹ̀ kan bẹ̀ tọ́jọ́ wípé special tawba ló nídìí kéèyàn máa ju ọ̀ìlò náà rà mú obì olóbìn kọ́ máa bá sí zina yálà ipò kẹtọ́ lọ ń fún ọ ilé rò pé kíyàn fi rọrùn fún ọ ìmọ̀ kẹtọ́ lọ ń fún ọ iyì kẹtọ́ ń fún ọ lórò pé fi rọrùn fún ọ kó fi máa ṣe bẹ́ẹ̀ ilé ìnídìí tawba special èèyàn ń jalè ọfẹ́ pútà nẹ́ndì sí èèyàn ń pààyàn gbogbo àwọn eléyìí kí ní ìyàn ọ̀wọ́nú àwọn eléyàn wọ́n ní sẹ ẹlẹ́rì àwọn fáwọn ẹlẹ́rì lórí ẹ̀ hẹ́sà sọ wípé asọ̀làwàtúl khams sẹ́rí tá a bá ti kí ìran ṣubú tí èdè dúró ọlọ́run ní sẹ́rí gbogbo tí kí àṣùbà lónìí ẹ̀yin mẹ̀lẹ́kẹ́ ẹ̀rọ kẹsẹ̀ fún àwọn tí èdè dúró dúró asiri wọ́n tún ní ẹ̀mọ́kọ́ ẹ̀sẹ̀ fún tán asirisi mọ́gírìbì ẹ má kẹsẹ̀ fún ìwọ̀n lọ sàwúre kò kírun ìsì sàwúre la hawla wala quwwata illa billah ọlọ́run ni kúnlá numiddu haula wà haula min ata'i rabbik ẹ̀yin mùsùlùmí ẹ̀yin ni ẹjú rí yín ó pé o a ní ọlọ́run ọba kí ni kó fi pé o ó ní ṣe bí ẹnu ẹ̀yin mùsùlùmí àwọn kan bẹ tí mo ti ayé lẹ́fọ̀n nù yín táàrin èmi àti àwọn oṣù dàrú ìsìn bẹnu yín náà táàrin èmi àti ọ̀dọ̀rọ̀ tó jọ́rọ̀ ẹ̀mí tí mo fúnlẹ̀ ma kúlọ̀nù mi dùn áwùlẹ̀ ìwà ọ̀lẹ́mìn àtọ̀ ìrọ́bì ẹwọ́n tí ọ̀sẹ̀ tèmi náà tẹ̀dúdẹ̀ kẹfẹ́ bí wọ́n sọ náà nù wọ́n lẹ́ ń bẹ nu kiri yó ń bẹ ju ń bẹ nu baba aláwo ń bò tó kọ́lé kọ́lé kọ́lé wọn ni a máa pè ń bàbá rẹ rẹ mọ tẹ́lẹ̀ fọlọ àmì èsì ń bẹ tí ẹjọ́ rẹ̀ mi tí ẹ bá lo gbà tí ẹ pé tí ẹ bá ti rí báyìí inú wọn máa bàjẹ́ pé ah kó sì dínà lọ́nà sí báyìí fún wà lẹ́ẹ̀ṣẹ́ ọlọ́wọ́ tó lékún sí ibi tí ń jẹ̀sí ní ó dé ń jẹ́ ò débẹ̀ ṣùgbọ́n ó ti fàníyàn ní ládá kùnà ló dún àwọn àwọn àwọn ọlọ́bìnrin àtọ́ ìrọ́bì ìsì ń bẹ́nu àwọn èèyàn ìmẹ́ta ìrìnà kúkú rí tó jẹ́ pé bó ṣe ṣe tó tó bí ṣe ń bẹ́ ń líkì kí ló wá fẹ́ mọ̀ bẹ́ẹ̀ mùsùlùmí níjẹ́ wàmà kánà àtọ̀ rabbika mahzura tó bá jẹ́ pé láyé ń bí ni ìkí ọlọ́run ọba ó ní kèése tí mo límìtì ẹ̀fẹ́ tí bá ń ṣe tèmi nìkan tàbí mo límìtì ẹ̀ lórí ẹni tí ọba ṣe tèmi no torí pé ilé àdánwò lè jẹ́ fún yín ń fi bóńkálukú lò kò sì pé wà á ṣèṣirò naam wa Ramadan ila Ramadan wal jumu'a ila al jumu'a láti jùmọ̀ ilé ìtabakí tí èdè jimá ti ń bọ̀ ọlọ́run tó rí ẹmọ kẹsẹ̀ fún wa ládàkẹ́ tí wọ́n ń bẹ tó ẹ pé èèyàn bá wẹ̀wà sí mọ́sálásí ọmọ fi fóònù sí é e. tí tó gbogbo àwọn mọ́jẹ̀mú anábì tó ní wọ́n tó fi 3 days kún tilẹ̀ tó rí jimá bọ̀ wà kọ̀ọ̀kan fún ó tún ti ní extra saturday nílẹ̀ sunday nílẹ̀ monday nílẹ̀ ó tún ti tuesday mi ti ń bọ̀ tó tún ti wọ́n wá jimá mi náà ó tún ti rẹ́sẹ̀ mi nílẹ̀ tó tún wá jimá mi náà ó tún ní mi nílẹ̀ wà lè jùmọ́ à lè jùmọ́ jimá jima jimá gan fún rẹ̀ lọ́tọ̀ wọ́n máa ha ji bẹ́ẹ̀ nínú ẹsẹ̀ rẹ̀ wà rọmọdọ́ọ̀nù ilé rọmọdọ́ọ̀nà rọmọdọ́ọ̀nù ilé rọmọdọ́ọ̀nù yìí tí wọ́n bẹ́ẹ̀ láàrin rọmọdọ́ọ̀nù kan sí rọmọdọ́ọ̀nù kejì wọ́n máa ha ò náà kó nù nígbà parí ní tó ń tọ̀ ń sí àwọn ńláńlá wẹ́ẹ́rẹ́ máa bá àti tí máa

ọ̀gá òfò àti ìfòòrò ní ọba àyàn tó bá yanu ẹ̀ láyé tó ní sí olè nìyẹn ẹ̀rọ tàmápá tó bá di ọ̀run tó ń daràn tó dá tó yàtọ̀ sí tọ́lọ̀ ń dá bàbá wa Abdulsalam adájọ́ wọn bá ní bàbá wọn o tí wọn bá ṣẹbọ ṣùgbọ́n ó sún ní tá a rí ni pé yàn dáadáa ni wọn wọn sì tẹ̀síìrù bàbá wa madu lẹ́ arọ́bí bàbá wa ń bọ̀rọ̀ lọ bàbá wa ní à ìdájọ́ ọlọ́run lórílẹ̀ o ẹ ń bẹ yín padà ó dára o ah, àwọn bàbá wọn náà wọ́n jọ́nà lọ́hùn pé à adájọ́ làwọn o gbogbo ń tẹ́ nǹka tẹ́ ń pé ń dàjọ́ lọ́hùn ó yàtọ̀ sí ń táwà kọ́ táwà ń dá o bóòlù àwọn àwọn ẹ̀sìn fẹ́ wárí jẹ ná o ẹwà àwọn ẹwà àwọn ẹwà àwọn ìdáradá bàbá wa ní à à ẹ sọ fún bàbá sálà mi adájọ́ o pé tí wọ́n bá dé ní tí wọ́n dá nǹkan tí wọ́n kọ́ tíjọba ni wọ́n dá wọ́n wà nílẹ̀ sọ fáwọn èèyàn nítorí wọn fi lè forí jìn inú pé ṣé ẹ rí ìdájọ́ ta ni wọ́n lọ polè èyí tá a bá nínú òfin ti nàìjíríà nú o ó sì tako ń tọ́lọ́ ń fẹ́ o èyí tọ́lọ́ ń fẹ́ gangan rẹ̀ ẹ̀ àsọtọ̀ náà ẹ̀ àfijọba alẹ̀ ah kọ́mọ̀ ní kò ṣeé ṣe ìhàn yóò bá ṣeé ṣe ó pè ọkọ̀ náà ọ̀hán òru bí a sì lú náà iye abẹ́ òkùnkùn wà lónìí ẹni ti wọn yóò sì kún ọkùn tí a ṣe ń jọ́nà lọ àwa ń bọ̀ isi olóore tó wá lóore pọ lásìkò yìí ó ní kéèyàn ọ̀pẹ̀rẹ̀ fọlọ́n ya kọdụ kódà àwọn sọ̀hábà wọ́n ní tí wọ́n bá ti parí báyìí náà ti lọ́pọ̀lọpọ̀ àwọn ti máa rẹ̀ràn àwọn alẹ́ àwọn sàbẹ̀nu ọ̀yọ̀sẹ̀ mìíràn náà wọ́n máa bá buru téèyàn lè kànlọ́dọ̀ ọlọ́run ṣe lè tó ẹ̀dá gan ò lè mà kọ́dà ẹni dẹ́sẹ̀ ń gan masala wa dé tí a buru bá lọ rè bẹ́ẹ̀ ẹran léyà téèyàn ti fi sọrí ọlọ́run ńkọ́ ṣé yóò tún sẹ́sẹ̀ rà míì ni àbí ọlọ́run tó mú àdánwò wa wọ́n ti kọ́ ládá fóńtọ̀n ká wá mú kan èèyàn ti wá látẹ̀yìn ọdún lẹ́nìkan wá lóra lójú lọ́dọ́ gbọ́gbọ́ kadà wá ẹ̀sẹ̀ wọn lónà àmọ́ntọ́ni Ah. ọ̀dà ẹ̀rọ tó tó pé àwọn èèyàn wọ́n jẹ́ wọ́n tún ọ̀nà tó ládùúgbò yìí àdúgbò yìí ti àà wọ́n lórí búkú wa ni ẹ̀ ń wọ́n náà ni ẹgbọ́ ọjọ́ kọ́ wí wọ́n lórí búkú ni ká dá fún àdá ṣé ẹ̀mí ẹ̀mí náà lè sọ ń bọ̀ ọ̀pẹ́ ni ó sì gba a ah, o mo muslim mo dẹ̀ máa ń fẹ́ fọṣọ yín tọ́ra sọ yín ìrún tí ó wù náà nu aṣọ wo ìrún nítorí pé mọ̀ tuntun ni wá aṣọ ìṣe kíni o aṣọ wo ìrún sí àti máa ti ń náà gbogbo ó ti rónú ẹ̀ máa lọ́tún lọ́sì ọwọ́ àlọ́ lójú lọ́ba tú ẹran ẹ dákan ọ jẹ èèyàn ló lè ó tún jọ lọ́n ló lè ẹ̀rẹ́ tẹ́ fi sọ rí iléyá ẹ̀rìn ìsìn olóòtú ọ̀rọ̀ wa láìkì jù lásìkò yìí kéèyàn ọ̀pẹ̀nafọ́lọ́n tàbá wá fẹ́ pẹ̀rẹ̀ fún un ṣé tí ọkọ bá ti pa ó ti kọ́ fàyàwó ara mistake látàǹsìnù ìlágbára lèyàn fi máa pẹ̀rẹ̀ léyà ẹ ń bá wáyé lágbára tí ọba pa ẹlẹ́sẹ̀ ni ẹlẹ́sẹ̀ ni aṣọ dìtẹ́ ìjẹ́lẹ́sẹ̀ níjẹjọ́ tọkọ bá pa ìyàwó ọ̀pá sọmọ náà lè pa ọmọ náà lè pa tó bá dúró lọ tọ́yìn ọ̀dà àwa afẹ́ mẹ́ntì ọ̀pá léyà ọdún wo lèyàn máa ń wọlé ọdún ṣe tọ́nà jí tí a bá lọ maka ni kọ́ra èèyàn bá lọ maka ní òpó ń lò kí wọ́n gbé lọ ó ti wọlé yá náà ṣe ẹlẹ́rìí wọ́n ní bá ṣe bá táwọn kan máa winu ọ̀dà ṣé ẹ̀wò lẹ́yìn fẹ́ mú wọ́n ní bí àwọn bá ti kọ́lé ni ẹ̀yin náà lẹ́yìn lórí ń tẹ́ sọ wọn àwọn lẹ́rìí bá ṣe gbọ́ táwọn kan máa winu ẹ̀wò lẹ́yìn mú wọ́n ní bí àwọn bá ti sọ yìí gíní. So tó ti lóbin ilé kọ̀sá lè pátánà kọ́ sọ di súyà ọ̀dà wọ́n ní ọ̀làbúrò obìn wọ́n láwọn ti ẹ̀bẹ̀rẹ̀ léyìn bá náà tó ṣe gbọ́ tí wọ́n máa ń wé nù ọ̀dà ilé yẹ pípa kú dúrọ̀ ni gbogbo ọtí mọ̀ pé ń tẹ́sìn jẹ́ dẹ̀dẹ̀ fún ó lẹ́ni tó ti bàlágà tó sì ní láàkáyé wọn ò ràn ilẹ̀ sí tọ́mọ̀tún yàtọ̀ sí kíni o yàtọ̀ sósì tọ́ba ti èlò lọ kọ́dọ̀ kọpìnrin léyà tó bá ìwà ìlágbára rẹ̀ tí ọ̀pá ẹlẹ́sẹ̀ ni bákan náà bọ́ọ̀mọ tí ọ̀pá tí ìwà bálàgà bá wá ló lọ́nkọ́ so lè pa alhamdulillah gbogbo rẹ̀ ti bá ń ṣe ọlọ́run máa fi kọ́fà wò bí rẹ̀ tí a ń tọ́ sọ́nà dáadáa èèyàn bẹ́ẹ̀ bọ́kọ bá pa kíyàwó náà pa kọmọ náà pa bàbá tún pa bàbá tó pa gbogbo òǹkàlùkù ń wá sùnmọ́sọ́dọ̀ Allah subhanahu wa ta'ala ni naam irú ẹran wùrọ̀ wa máa ń pa àwọn àfáà kan mẹ́jẹ̀mú kalẹ̀ bọ́ tá a bá ń katíà tá a wá ní walil udhiya shurutun ẹran lẹ́yìn tá a máa pa yóò wọ́n náà mẹ́jẹ̀mú o wọn àwọn àfáà rẹ̀ pé mẹ́jẹ̀mú márùn tàbí àwọn mẹ́jẹ̀mú níbo làwọn àfáà ti ràn mẹ́jẹ̀mú tí a máa wíhun sẹ́yìn ni wọ́n rẹ ni ìyẹn lè bèrè bẹ́ẹ̀ àwọn kí wọ́n fẹ́ sìnrán ṣùgbọ́n wọ́n kà ń pa intent tí wọ́n fẹ́ sọ àwọn wa ń bá ní fọwọ́wọ́rẹ́ fọwọ́ta bísì kàdí àǹtẹ́wà fọwọ́ta bisi kàdí àǹta ìrẹsì fọwọ́ta bísì kàdí àǹkọ́lé fọwọ́ta bísì kàdí àǹyọ búlọ́ọ̀kù fọwọ́ta bísì kàdí àwà lọ́fíìsì àwọn abániyọ̀bẹ tí sí ọlọ́run bá sọ pé òun ó fi àánú sọ ẹ̀sìn fún wa. wọ́n wá ní májẹ̀mú àkọ́kọ́ àǹtẹ̀kúnlẹ̀ udúhíyà min bahimatil an'am ẹran tá a fẹ́ pa fọ́lọ̀ ọ gbọ́dọ̀ wà nù bahimatul an'am kí là ń pè ní bahimatul an'am nínú èdè Lárúbáwá gbogbo ẹranko tó bá ti ní ọwọ́ méjì níwájú ẹsẹ̀ méjì lẹ́yìn tí wọ́n fi mẹ́rẹ̀ẹ̀rin rìn papọ̀ lẹ́ẹ̀kan kan náà bahimatul an'am nù a bẹ̀rẹ̀ pé ṣebí kìnìún a ní bàyí mọ́tòlá náà mi ẹ̀jẹ̀ adélẹ̀ o má àdàsíbà pẹ̀lú májẹ̀mú kọ́mọ̀jẹ̀ ẹran tí ń fẹ́ ẹgbẹ́ rẹ̀ ya ẹ má pè ní kọ́mọ̀jẹ̀ májẹ̀mú pẹ̀lú ẹran tí ń jẹran ẹgbẹ́ rẹ̀ o ewúrẹ́ náà ń jẹran o àgbékalẹ̀ anídìí àgbékalẹ̀ torí pé àwọn jẹ́ìlù kan tó ń bọ̀ lẹ́yìn wa tí àsìkò tí wọ́n tó rọ́ọ̀fù ju ti ayé lọ tọ́jẹ́ pé gbogbo ń táwà ń rí ní ìsìn tí ń jẹ́ bànú jẹ́ fún wa pé à ìsìn tí tún súnmọ́ lọ́wọ́ ọba tó ó na mí èèmọ̀ àṣàwẹ̀wà torí báwa iná tó ṣe kéré tó iná agbẹ́dúnmọ̀ ìgbà tí àwọn àǹtí wa máa sunkún tí wọ́n bá ń bú wọn pé ó fi kaba pamọ́pẹ́ bí wọ́n sọ fún màá sí yóò bú ẹ̀yìn pé a mọ́mí dẹ́ ṣàdúrà fún mi ẹ̀yìn ọ̀rẹ́ mi ọba mi sàmì ní tí ó wì náà nítorí pé ẹlòmí ò tiẹ̀ fi bá kaba gan pamọ́ bẹ́ẹ̀ tì ní fi ń pamọ́ yóò so máyà ni gbà sẹ́tẹ̀mí ò tún wá péjú lọ a rí pé ń rí ní ìsìn kìí fẹ́ràn ẹgbẹ́ rẹ̀ jẹ kìí kìí ó sì pẹ̀lú ọwọ́ méjì ìgalà èsúró a bá mọ̀ nípa gbogbo ẹranko tí ti ní ọwọ́ méjì ẹsẹ̀ méjì lẹ́yìn tí sì fi mẹ́rẹ̀ nígbà kankan náà tí èsì ìfẹ́ ẹgbẹ́ rẹ̀ ya ṣùgbọ́n gbàtí ànábì dé sọ̀sọ̀rọ̀ ọlọ́run ni bàyí mọ́tòlá ní àm ó ní ẹ máa fi sinmi fún iléyá ṣùgbọ́n ànábì wàá ṣe àlàyé ntẹ́mi gbálẹ̀ òróròbọ̀ ti tèmi wàá ṣàlàyé ẹ̀ fún tòótọ́ ntí ẹ mọ̀lẹ́bí ẹ̀wọ̀n rẹ̀ ṣùgbọ́n bàyí mọ́tòlá ní lọ́dọ̀ ti tèmi tọ́wárí gbẹ́ngbẹ́ òun náà ni ràkúnmí púrà rẹ̀ ọmọ wa ní búdúnù ó lè wá ní búdúnù ká fún dáàlì ndómà tó bá sì wà á lè fún sùkún ká pè ní búdúnù méjèèjì náà lè sọ ẹlẹ́ẹ̀kejì wàlìbákọ́rọ̀ màálù màálù náà sí wọ́n máa ń pọ̀ náà bàdánà torí títóbi tó náà tó tóbi. Tó wọ́n máa ń lò ó ní sẹ̀ríà ni kìí ṣe bádánà ló kọ bádánà ni ní hukumu nídàjọ́ ṣùgbọ́n ká sọ pé wàláyé ń di ìbádánà ìjọba bá gbóyé ni wípé ó nira kùn mí kan tọ́bẹ̀ pé màálù ni tí wọ́n bá wọ ìwé ẹni sọ tí wọ́n bá ìlàlẹ́ ẹ̀kẹrẹ ni yóò rí bẹ́ẹ̀ náà yẹn kúsù kalẹ̀ ojúmọ́ ìjọba ń pè ní ojúmọ́ gbogbo èdè lónìí ìntí ara àtọ̀ ò lè nínú èdè wa o ní ojúmọ́ wọ́n ma sọ fọ́mọ yíbò wípé sọ́ọ̀mẹ́ntẹ́ ń pè ní abetilukára bí ajere wọ́n mọ̀ tí ń jajere jere yóò sàkàmùgbé yóò ti dàrú lójú àwọ́lá ní ojúmọ́ yẹn lọ́bọ̀nà ní nínú èdè gbogbo èdè kọ̀ọ̀kan olóníkíni olóní ojúmọ́ ojúmọ́ ojúmọ́ ojúmọ́ ni ń pé ó dífíkọ́tì fún ẹ̀yà tí èsẹ̀ ìyá wọn àyàfi ẹ̀ ń bá lọ rè gbé láàrin wọn tọ́ pẹ́pẹ́pẹ́ láàrin wọn ni ó wà mọ̀ pé ah àṣeyàtọ̀ láàrin ilé àti ilé ìrè kí ló wá fà á tá a fi sọ wípé màlúù kò gbọ́dọ̀ jẹ́ bádánà ló kọ ṣùgbọ́n a máa jẹ́ bádánà ní ìdájọ́ àbọ̀nbí túmọ̀ rẹ̀ ẹlẹ́ẹ̀kẹta òun ni ghanamu garu-mu wa pin-meji ani gano ani maazu akọ-akọ-akọ-agutan oni gano akọ-otu-ewe oni maazu ni rata na naa olu-abara pa meji-epo gano maazu nwọn nkpe ni gana mu pura ti o ma wa ni agunam awon anarata-afi ma palo sí akọ wọn nìkan wà láàfin paléyà àbí àtakọ àtabo àtakọ àtabo wọn ni èwo lọ́wọ́ adájú wàláhì wàláhì àwọn apá kan abo ni wọ́n sì mẹ́rin wa nítorí sáré sọ̀rọ̀ nù àwọn apá kan ní akọ ni wọ́n sì mẹ́rin wa bá a ṣe wà mọ́sálásì wàlẹ́ àwọn èèyàn kan bẹ tẹ́ ẹ̀ tàbí ẹ fẹ́ kọ́ ọba yín jẹun bí ẹran yín ẹ sá pé <laughs> kọ́dà ó bí masa lẹ́yìn sẹ́yìn mi kò ní lè fi ọwọ́ kan omi ọbẹ̀ ẹran tó bá jẹ́ pé ààbò mu àwọn èèyàn wà báwọn tí a pọ̀ àwa ọdún wo wá ni a fọ̀rá kàn mí tá a fẹ́ fi ṣe léyà ọlọ́dún kí ló sì fà táwọn èèyàn fi mà pọ̀ lọ́dún ọdún márùn-ún ràkùn mi yóò ti wo ọdún márùn-ún báyìí ìní ó tò léyìn ọ̀gàn fẹ̀mí yànnà màálù ọdún méjì tọ́bọ́ wá jẹ́ àgbò òní tọ́jẹ́ ọkọ fún àgùtàn oṣù mẹ́fà òun ti wọlé yá tọ́bọ́ wá jẹ́ orúkọ tọ́jú ọkọ fún ewúrẹ́ àwọn oṣù méjìlá ń tiẹ́ àgbò oṣù mẹ́fà tí kí ni tó jẹ́ àmàbẹ́ jẹ́ àfi sahihain من حديث البراء بن عازب في قصة خاله أبي بردة ابن نيار أبو بردة إيه داداني أما أبو أما عنده إيدي آه إيدي ري أسوى إيدي أرسل مبكين فاوية أمبي واني ومنا وأنبي باقبايا صلى الله عليه وسلم àwọn bàbá wa ń jọ wọ́n máa pe ẹran ní ẹran orí òkìtì kí ló dé tí wọ́n fi ń pè báwọn ẹran yìí oníwé ṣàpẹrẹ pé akíhùntá o ìmáàmù wa pẹran tí à ń fi ẹ̀sìn wa tẹ̀lé ìmáàmù wa ìtí ń fẹ̀sìn rẹ̀ tẹ̀lé ti ànábì torí ànábì náà táwa a ń náà ẹran tèntànà bíi bara ńlànà bíi máa mú un lọ kíníkíní o ẹran nẹ́bí oní máa mú un lọ àbákìlọ̀ wà rà wá ní o mọ́lọ́ rà wá ní o wọ̀lá alam ṣùgbọ́n nàbí ni máa rí ẹran rẹ̀ tá a bá wá ní màámù tí wọ́n sọ wípé gómìnà ni ó fún ọ ní ẹran tí wọ́n pa tí wọ́n èsàpẹrẹ tí gómìnà bá jẹ́ mùsùlùmí tí ò lú àjọṣe wọn àtọ́lọ́wọ́ bá tí ò máa ṣẹbọ gbogbo ẹ̀ ń bá ti ń fojú rẹ̀ ràn ní gómìnà ọkọ̀ máa balára ṣáájú máa mú ẹwù ìmọ̀ ń bẹ́ wọn nǹkan bú ni kéèyàn máa tọrọ òsì wọn ní kí ló fà ó ní lè jẹ́ èèyàn ọ̀rọ̀ lọ́nfin ó sì wàá wò pé ló súnmọ̀ èèyàn bèbè iná kèétún jẹ́rìí ọ̀mọ́ ẹ̀gbọ́n fún àgbàlagbà wí ni wọ́n lá kọ́ sẹ́ni ń ṣe ọ̀pìn iṣẹ́ tí ń sun rárá fọ́kùn ẹgbẹ́ rẹ̀ wà lé àkọ́sẹ́ ni wàlẹ́ àkọsẹ́ ni àpẹẹrẹ òsì náà nù díẹ̀ nù ẹ̀sì tó nù Allah subhanahu wa sànú wa o ńgbà ọ̀pọ̀lọpọ̀ àwọn alamọ́dé kan tó pé èèyàn torí ń jọun tí wọ́n bá béèrè pé alùsùn náà bọ̀rọ̀ ní bọ̀rọ̀ yìí níbo lẹ́yìn bí sí tí ọ̀bẹ rẹ́gbẹ́ kankan dáa kojú níbi ọdún mẹ́ẹ̀ẹ́dógún kankan sẹ́yìn ṣùgbọ́n ní sí pé àtìmọ̀tọ̀ láàrin àti ìyàtọ̀ láàrin méjèèjì ń gbọ̀rọ̀ wa ń wa bí ẹnìkan afọkọ rí ó ní kí lamúbẹ ẹyẹ ọ̀hún ṣe ti ń jọ lójú kí ni ń ṣe nù dáwànà tó ń bá tó bẹ́ẹ̀ kọ́ tọrọ òun ti wọn pé kò ní má ní tó mo wá ṣàdúrà fún ẹni mi o òsì ti bẹ̀rẹ̀ ọ̀bá yìí bá mú kú o èmi tọrọ ọrú torí ìlìmọ́mí Abubakar wallahi ní ti Umaru ní ti Uthman sáàmà sí mẹ́jẹ́jẹ́ báyìí bí wọ́n bá sáàmà bá mọ́lẹ̀jì má nìmi kí sáàfi pàdé ẹ̀lẹ́jì ẹ̀rọ mi ẹnu ọ̀fọ̀ ní sẹ́ kọ́mpútà dákọ̀ ọ̀rọ̀ sànú mo tó ń fara rẹ̀ ní kọ̀rọ̀ àti sànú mi ó tí ń fi ẹni ọ̀ ẹran tá máa padà máa fi àwọn èèyàn tá a bí ókè. fírámà ló ti gún tó kó àmì èrí báyìí ẹ má wọrí imam uk ní mi tí mo fi máa sọ ọdún bá dàbí àmìṣe ń bàdàn ọlọ́mọ mọ̀ mi. kí lọ sọ yìí di ìwádìí tọ́da yìí àbọ̀ mbẹ tí ó gbé agbára báyìí mọ̀ wá kí èsì nǹkan burú ṣùgbọ́n àfa hakimu ṣe máa ń sọnù má lọ ọlọ́run ti fi bẹ̀rù la. Hasan al-Basri hajjadu mọ́ lọ́mọ́ wá Hasan wà jẹ́ mújẹ́wújẹ́ ó ní tí wíńjọ́ náà lọ́n ṣùgbọ́n aṣọ fún àmàlẹ́ kéhùn tí bó ṣe adé ó ní wọ́n máa pọ́n bí Hasan isan sọ gbòkí ní mọ̀ pé àwọn kẹ́sì ń wẹnu rẹ̀ bó ṣe dé Hasan al-Basri ẹ̀yin àfa àtẹ̀ ń túlù síbẹ̀ ẹ̀ má jìnnà sí a máa ṣé ẹ sọ fún yín náà fẹ́ wọ náà ni ẹ má gbọ́dọ̀ gbẹ̀mí bí lọ́ba sì ya wọ́n ò wíwọ́ ìgbẹ́rù àjájú nígbàtí Hasan Basri tó bóde kúrò ní ààfin tán làwọn tí wọ́n rí tí ń jẹun jọjọ́ sáré lọ́ba pé ah, ẹ̀ dé ààfin lẹ́ẹ̀kan wà lẹ́yìn wọn ti pa á ah, gbogbo ẹ̀yìn oríṣiríṣi wọ́n ní kẹ́ẹ̀mí tó bá wù ni bó ṣe alásàpá bó ṣe ní dúdú bó ṣe gbogbo ẹ̀yìn ti ẹni ẹni ah, ó tún ní kẹ́ẹ̀tún àwọn bọ̀ àwọn tí ti múwèé ẹ máa káńsù wà mú nìyẹn ti mú a sì gbà wípé báwa bá ti ń gba mẹ́wàá ẹ̀yọ kẹlẹ̀ máa gbà wàláì wàláì béèyàn ìhá ìwé kẹ́mísírì tán lórí alifábẹ́ẹ̀tì kọ̀ọ̀kan kò lára àkàtì ọba ṣùgbọ́n tó bá ń fi kẹ́mísírì ṣètò lọ́n yóò máa gbalada lórí ipò fi ṣètò lọ́n ṣùgbọ́n lórí ara fi kura ní kọ̀ọ̀kan àwọn ń ó kúkú nínú rẹ̀ àtọkọ́ àwàlélé yẹn ó sì ń dénú wọ́n máa dùn wàláì oríire ńlá ní fún wa láti rédíò nàìjíríà ìkẹ́ pàdé mi lẹ́nu ọ̀nà ó rọ̀ fẹ́ fọ̀rọ̀ wá lẹ́nu o ó ní can you speak english mo ní i can't ah ó ní kílẹ̀ fi bóun sọ̀rọ̀ mo ní tí mo bọ́ yín sọ̀rọ̀ náà nù i'm tired of speaking it ah, mo ní arabic i can speak arabic fluently ah ìkejì ẹ̀ wá ní pé kí ló ń sẹ àfá ìbá ìgànná a ní wọ́n fẹ́ need Yorùbá and English mo ní Yorùbá and Arabic ní ọ̀rọ̀ èmi lọ́rùn wọ́n ní gbogbo tí a fi ń bẹ̀rẹ̀ lóyìn náà èbó náà sọ mo ní èbó ṣe rí èbó ẹ̀fẹ̀ èbó lẹ́lẹ́gbẹ̀ẹ́ tiẹ̀ lárúbáwá ń lè mí ọba yín sọ tàbí Yorùbá lọ́sẹ̀ tiẹ̀ àsìkò mi de ní ìbọn wọn tẹ́ ń fọ́ o ó ní tíjọba yọ ọ́ lẹ̀ fún ṣùgbọ́n kò lè dùn á toró níye tí ń bọ̀ láti federal fẹ̀ lẹ́wọ̀n ó níye tí ń dọ́dún ẹlẹ́wọ̀n ń gbìyànjú láyàláyà tí ń rẹ ẹlẹ́wọ̀n jẹ ṣé àgbẹ̀ tí ń sọ fọlọ́ náà ni pé òun náà fẹ́ wà ń bẹ̀rùn ọlọ́run ṣàánú wa o mọ̀jẹ̀nu wo dúdú o mọ̀jọ̀ náà bá wa o wọn kàn ní kọ́ńtrákì ní àgbé fún mi o èmi ni wọ́n gbé kọ́ńtrákì fún kí n bá kàǹpé ní sí òle wọ́n ní pẹ̀lú ògọ́lọ́ntàn bá wọlé gbogbo àlùbọ́sà tí wọ́n bá máa jẹ ní Agodi prison wàláhì lẹ́dílá èmi làwọn máa gbé fún ẹ̀yin náà dẹ̀ máa rí ti ní èmi tí ẹ̀rọ tó ọmọ tó ṣe fún mi ní ti ń bá lè fi kún tí ẹlẹ́wọ̀n ọba jẹ kí ẹ̀rọ ní pínwàdà ń bẹ̀rùn kọ́ bàtà padà ọmọ ìṣẹ̀tọ́ lọ́run ní ti wọ́n fẹ́ mi ní màdégìlá rẹ lẹ́wọ̀n hasbunallahu wa ni'mal wakil ọlọ́run ṣàánú wa o àwọn èèyàn ọ̀pẹ́ inú èèyàn ní tí wọ́n bá sábìí ọkọ̀ sọ ọmọ tó ń ṣe ó ní mọ̀ máa ó sì yọ olóyè ọ̀hún nípa gbogbo ayé jẹ́ àwọn ọlọ́tà tán èmi ò tí ẹ̀mọ̀ gbẹ́ni kan bá mi sọ̀tà ẹnlọpọlọ tí wọ́n bà lẹ́nu ẹnu èyí tó ga jùlọ yé nínú àpẹẹrẹ orí ibú ni wọ́n mọ̀ pé ṣé n tó ọ̀sán ṣe yí ọ yìí ṣé wà á padà ní ìsẹ̀yìn ní láti ẹjọ́ yìí ṣé pé kọ̀ yẹ́ iná dáadáa ẹ̀yìn gbà ṣe rí ìlú ìlọ́run náà ẹṣẹ́ mi bá dẹ̀bẹ̀ lọ́wọ́ kó sọ́sọ́ àánú àpẹẹrẹ pé èèyàn gọ̀ mọ́ orí mọ̀sẹ̀gbẹ́ mọ̀sẹ̀gbẹ́ tá a dúró lé ó yá ìyàn ọ̀dọ́ àbí ọ̀rẹ́ oníṣìí náà yóò yé wàlẹ́ yóò yé alhamdulillah àwọn bọ̀ hasbunallahu wa ni'mal wakil ọ̀dà májẹ̀mú mẹ́rin ìlànà iléyà nínú kọjá báyìí mẹ́tò lànàám bákan náà àǹtẹ́bùlùgọ̀ sínú al-mu'tabar shari'an ó gbọ́dọ̀ pé ọdún tí ọlọ́run ọba fi lẹ̀ tààrí àkọọ́lẹ̀ látọ̀dọ̀ sàlám àti ẹlẹ́ẹ̀kẹta àǹtẹ̀kùnà sẹ̀límàtà mínàlì màwánírì mínàlì ìyúb àlùmánìà mínàlì ìjìzá ó gbọ́dọ̀ là níbi àwọn àléébù tí ò ní di ọ̀wọ́lé yamá ṣùgbọ́n àwọn àléébù ó pín mẹ́ta ti wà lára ẹran kò wọlé yá àwọn àléébù kan ń bẹ tó bá ń bẹ lára ẹran ọ̀wọ́lé yá kọ̀ọ̀kan àlébù àwọn àlébù kan bẹ ọwọ́ kọ̀wọ́ ọwọ́ kọ̀wọ́ àwọn àfáàfà máa wọn lọ ṣùgbọ́n mẹ́rin kan bẹ tó yẹ pé ànábì ọba ni fi ọwọ́ yẹpẹrẹ mu hada jẹ́ àfisúnà min hadithi jabir abdullah radiyallahu eh, astaghfirullah min hadith albarra bin azib radiyallahu tana ardọ albarra bin azib ni amsa sam kọ́nfẹ̀rẹ̀ sàṣẹ́lám anábì dúró báyìí ń ṣe kútùbà fún wa lápapọ̀ pé eléyè sọ̀rọ̀ bùnkẹ́lẹ́ o kèésàn ti ń kéwọ́ lọ́dọ̀ mi ní sọ̀hábà nìkan wọ́n gbọ́ o gbogbo ẹ̀ mùsùlùmí ẹ wá gbọ́ o arúbàrún látẹ̀júzù nínú ìrùwáyà mi làtújúzù òfin àdọ́ọ̀hì nǹkan mẹ́rin tí mo fẹ́ kà lẹ́yìn tó bá ti wà lẹ́ran lára ẹran ẹ má pẹ́ pa fọ́lọ́ ní sílé yá o. àwọn sọ̀hábà ní ìwúlẹ̀ àbí fẹ́ ànábì ní aláàrọ̀ gbogbo ẹran tójú ẹ̀ bá ìwárúhà tí ó jẹ́ pé dídà ojú rẹ̀ clear. làǹfà mo sọ pé àwọn ṣùgbọ́n ọjọ́ ti lọ ni àwọn ẹran mi ń bẹ tọ́jọ́ wípé yóò máa rína lálẹ́ kò sì ní rína lọ́sàn-án gan sí ojú ẹ̀dá àlàfẹ́ pẹ̀lú yìí ṣùgbọ́n àti ànábì ti bá ní clear rẹ̀ ti pé dídáì ọ̀hàn àwọn kan kílẹ̀ rí wọ́n lákọ̀ọ́kọ́ ná èyí tó ju ẹ̀ dára níbi dáa kọ̀ sọ pé èyí tó ju èmìjèjì fọ́ kí ni tí a wá fẹ́ fàyọ ń dídá lọ jẹ́ ni àbíkẹ́sì àlébù wọ́n ní ẹtì ẹ̀jẹ̀ aṣọ fún yín ṣe eré ìtọ́jú ẹ̀mí jẹ́jì fọ́ọ̀n ń tẹ́ ẹ jù ọ̀dà àjẹ́ ìtọ́jú ẹ̀mí jẹ́jì lọ wọ́n ní kílẹ̀ dá wọ́n ní torí wípé àbọ̀ pa wọ́n máa bọ̀ kò ló kó lọ jẹun fúnra rẹ̀ wọ́n máa bọ̀ lójú kan náà yóò ẹlẹ́ẹ̀kejì almaridọ albayinu maraduha ẹni tí ń sàárẹ̀ tọ́ yẹ pé sísàárẹ̀ rẹ̀ fojú hàn wọ́n wá ń dà wọ́n lọ ọjà ó ń dà wọ́n lọ jẹun ó náà sì dà yàn yòókù ẹgbẹ́ rẹ̀ lẹ́yìn rí rẹ̀ ọ̀bá wọn yòókù ṣùgbọ́n sá lọ àlefiwú ẹ̀ pàlẹ́yà ṣùgbọ́n ẹran tí ẹ̀ náà rí wípé isa ń tasẹ̀ báyìí ní tó ń pọ sọ́ọ̀fù lẹ́nu à lọ́wọ́n pé bọ́ọ̀ pọ̀jú bẹ́ẹ̀ lọ ó ti bọ́dún eléyìí lọ tí àwọn èèyàn wá ń pẹ́ ha ha ibẹ̀ sì dákẹ́ rẹ̀ mọ́dúnrún ìmọ̀ o àmọ́rú àdẹ̀tọ̀ pa o kọ́ mọ́ lọ sí èèyàn o ní pé pàkínni <laughs> ilé wa náà nu o ti ń bọ́ sí o tún ba náà sí náà ni ìyún òfojú hàn ẹlẹ́ẹ̀kẹta o ní alẹ́ albayinu dilaruha ẹran tó wọ́gbẹ̀ tọ́jọ́ yìí pé ìwọ́gbẹ̀ rẹ̀ òfojú hàn lẹ́tí làtúnkì àti ẹran tó ti rù alhazima ó ti rù rán làtúnkì anákọ̀ rọ́bá wa ó ní mú ẹran tó jẹ́ pé kò sí múdùmúdùn nínú egun rẹ̀ àì máa fi parí àwọn àti mọ́rú ẹ̀rọ báwọn yóò rù téèyàn máa wo gbogbo egun ẹ̀fà rẹ̀ eléyìí ká sọ ká mọ̀jọ̀ wà níbi ẹ̀rìn yàwá mọ̀jẹ̀mọ́lẹ̀ kẹta ó nù àti rí pé bayimatula ní àmì ni a rí pé ẹ̀rìn ọwọ́ ọjọ́ orí tó yẹ ká fi paléyà àwa rí pé ẹ̀rìn bákan náà kò sí àwọn àlébù mẹ́ ẹlẹ́ẹ̀kẹrin an yakọ̀ àdábò bàdà sọ́ra káwa pẹ̀ràn lẹ́yìn ìgbà tá a bá kírun tán àì máa pẹ̀ràn ṣáájú ká tó lọ sí eid ṣùgbọ́n tó bá jẹ́ pé ibi táwa ń gbé kò sẹ́ni ẹ̀ka tí ó kì í dì ń abúlé ni àrí bá sì kì í dì a sì fẹ́ pẹ̀ràn léyà ìkìláàfù bẹ̀rẹ̀ wọn àfà nípa eléyìí ṣùgbọ́n ọ̀tọ̀ dáa jù lọ́rọ̀ tí wọ́n sọ wípé kí wọ́n wo wẹ́dà lu wọn wọ́n sì gbé sí táìmù tọ́jọ́ pé àwọn tí wọ́n bẹ̀ ń lu táìmù tí wọ́n ti kírun tán mo sọ́mọ̀ pé láìláì wàá sàdìbò wọ́n ti kírun tán níbi àgọ́ mẹ́sàn-án àmì nkì mẹ́wàá àmì nkì méjìlá ẹ̀sà máa kí tí ó fi wípé òòrùn yọ yẹ àtàrí ṣùgbọ́n sàṣálàmù táìmù tí máa ń kí ó ní ìgbà tí oòrùn bá ti yọ láàárọ̀ ọdún mọ̀hìn táwa lè pe in tó lé ń pàtó yọ tá a lè fi sí bíi seven minutes ten minutes sẹ́yìn ìgbà tó yọ ṣùrùkù ní ìsìn bí 634 633 635 ìmọ̀ bá dúgbò kọ̀ọ̀kan sí yàtọ̀ síra wọn káàtì ẹ̀gbẹ́ sí 635 káhádì ten minutes ma yóò di èlò forty fáìfù káti ẹ̀wò pé ó dùn ọ̀pọ̀ nǹkan mọ́ra wọn àtúnfi five minutes kún ó di six fifty pẹ̀lú ògùn ọlọ́run làwọn òkè ìdì bí ṣá allah níjọ tọ́sí ten to seven bí idmin lail waidil kohar torí àwọn sọ̀hábà àwọn èèyàn lọ́lé padà o bàbá ti kásùn bàbá tẹ̀lẹ́yà nàbì tàfimá waid ṣùgbọ́n gbogbo ẹ̀ náà aṣọ bí ṣe ń dàgbà sí díẹ̀ díẹ̀ ṣé ẹ ráwọn olówó ti alẹ́ yorùbá èyí sọ ẹ̀yà míì o tẹ́ ẹ bá rẹ̀ ń ti náwó sẹ́sìn nù wọn ó fẹ́ fi máa fa àlẹ́rú ni ìkànnìyàn wọ́n lẹ́yìn jẹ́nu owó yín bẹ́ẹ̀ ṣe kójọ ẹ̀yìn náà wọ́n pìlẹ̀ bí tẹ́lẹ̀ o kọ̀ọ̀kan mi owó rí torí bẹ́ẹ̀ mi náà ṣe kójọ mi jọ mi náà wọ́n bí wọ́n ní bẹ́ẹ̀ iná kọ̀ọ̀kọ́ kàmì ná kíríkà gbowó ṣe kíríkà ọgbẹ́ kúlẹ̀ nù mí dùn hàwùrẹ́ wà hàwùrẹ́ mi náà tọ́ ìrọ́bìk yìí tí mo èyàn ìbá wà ti pé yóò tún padà parẹ̀ lẹ́kún lẹ́kún lórí ẹkún wọ́n sọ pé wọ̀lẹ́ ọmọ sọ ní sẹ́gbọ́ ẹnìkan bá mi sọ́jú nípa ọ̀rẹ́ ọ̀tọ́ bàtí yàwó ní sí mẹ́tí lọ bí mẹ́sàn-án ibi tí ẹni ọ̀yà nígbà wo ní fọ́ wọ́n sọ pé bí tọpọlọ rẹ̀ tí ó pèdé táìmù tó tí ọ̀yà wèrè náà kọ́ ní pọ̀ wọ́n dẹ̀lẹ́dẹ̀ lálàáfíà àní àlàáfíà tí èsì àlàáfíà tí èsì fíàfíà tí èsì kí ni o wàlẹ́ tí èsì fíàfíà kò wá sí àyè tẹ́mi máa dé pẹ̀lú ìsìláàmù àfi kí n máa rí pé mi lọ bá bẹ̀ bá àdéwájú dókítọ̀ ní wọ́n wo mi bí ẹni pé ọwọ́ ọ̀hún ilẹ̀ míì mi wà ní màá rò pé ah dókítọ̀ yìí gan sì lè kú ó tó tọ́jú mi tán o nínú mi ọmọ ọmọ ọba ọba ni mí tó mọ gbọ́ ànábìyè pé dókítà ọba ni mí ní paríparí jọmọ ẹ̀jẹ̀ apẹ̀rẹ̀léyàwó nǹkan pọ̀ tábà máa sọ ṣùgbọ́n ká tún mú sọ́wọ́ atúnlẹ̀pẹ̀rẹ̀ níjọ́ kejì ọdún jọ́kẹtẹ̀ jọ́kẹrin rẹ̀ àtúndì pẹ̀rẹ̀ a rí àwọn afáàtẹ̀ ní alẹ́pẹ̀rẹ̀ wọ ìgbẹ̀yìn dùrẹ̀ hijab bó jẹ́ pé yòó ti ní agbára àlímọ̀ fún ògbélẹ́yìn ṣùgbọ́n a rí àyàmù tẹ̀ṣírík àdàbí ni wà àyàmù tẹ̀ṣírík àyàmù akílin wà ṣúrùbìn àyè máa gbàwẹ̀ níjọ ọdún o jẹ̀máà sọ bá mu kí wọ́n máa bìyànjú èrè pé ẹ wà yí dì mí ó ní tailor disappoint yẹn ọlásọ lẹ́ẹ̀wà wáyídì kọ̀sásọ̀ ríma ọlásọ ọdún náà ẹgbẹ́ bá sọ ní ẹni tá ló ní ọwọ̀ wáyídì pé aṣọ ọdún aṣọ lọ́gbọ́ wáyídì ọlọ́njọ́ jáde má ní kọ̀ọ̀kan wa in tí a rí lákọọ́lẹ̀ ní pé ànábì máa ma tọ́ dáa jù nínú aṣọ rẹ̀ wá sí sọ pé aṣọ ọdún fi wá sí ọ̀dọ̀ fi wá ẹ̀jẹ̀ apàléyà ká sì gbà wípé à ń fi ń dunra wa nú àfi ń dùnyàwó nú àfi ń dọ̀mọ́ nú ká sì pọ̀ ní sí olóore lásìkò yìí ká pọ̀ ní sí olóore lásìkò yìí bákan náà gbogbo ojú àánú tá a bá lè ṣe tá a fi ní paléyà ká sọ̀ra ń bẹ̀ o tó lè múnú ìyàwó àtọmọ bàjẹ́ ká sọ̀ra ń bẹ̀ ṣùgbọ́n dáadáa tá a bá lè ṣe tó lè kó lè pẹ̀rẹ̀ léyà tíyàwó yọnu sí tọmọ yọnu sí kò sí tó burú bẹ́ẹ̀ tí ẹ bá ti jọ gbé papọ̀ báwọn kò sí wàhálà ń bẹ tí èsì pẹ́ nìkan ọ̀bọ̀ ọ̀kọ́rọ̀ wọ́n wà rí pé ìwọ tọ́lọ ń kó agbára wọn sọ́dọ̀ ọ̀rẹ́ ńlọlú agbára náà lórí lọ́nà òdì èèyàn gbọ́dọ̀ kíyè sára dáadáa lórí rẹ̀ asọ̀rọ̀ ẹ̀bẹ̀ náà àtàwọn àtẹ̀yìn yóò jẹ́ àjọsọ̀rọ̀ náà láyọ̀ àtàlàáfíà àwọn máa yá tí a ń bẹ ní hajj yóò jẹ́ wọ́n bá wa dáadáa àwa náà ta sìwọ̀n sọ́nà yóò jẹ́ wọ́n bá wa náà dáadáa kò ní í ṣe ọdún yìí ní àsìmẹ́ni kọ̀ọ̀kan wa la hawla lana wala quwwata illa billahi al-azim الحمد لله الحمد لله الذي خلق الخلق لعبادته وطاعته رفع السماوات بغير عمد ونور قلوب عباده المؤمنين بإرسال الرسل وبإنزال الكتب وتعبد كل أمة بأنجلهم من سكنهم ناسكوه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 أن اتقوا الله وقال سبحانه وتسامى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها ورث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا عباد الله ومن نعمة الله سبحانه وت... ومن نعم الله سبحانه وتعالى على عباده المؤمنين أن جعل لهم منسكا كما جعله للأمم الماضية السالفة وقال سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم ولكل أمة جعلنا من سكنهم ناسكون الآية عباد الله وقد تعبر الله سبحانه وتعالى بأنواع العبادات في هذه الأيام الفاضلة أوائل شهر ذي الحجة عباد الله كان رسول الله صلى الله عليه وسلم يستحث أصحابه على الإقبال على الله سبحانه وتعالى في هذه الأيام الفاضلة من صيام وصدقة وذكر وبر وصلة رحم إلى غير ذلك من الأعمال الصالحة ثم أفادنا أن بين هذه الأيام يوم عرفة يوم يعتق الله سبحانه وتعالى رقاب أناس من عباد المؤمنين من النيران ويباهي بهم ملائكته كما صح من حديث الذي أخرجه الإمام أحمد في المسلم حديث ابن عباس رضي الله تعالى عنهما مرضاهما أن صلى الله عليه وسلم قال كان الله سبحانه وتعالى يفتح باب السماء يوم عرفة فيقول ملائكته يباهي ملائكته بهذا الموقف فيقول انظروا إلى عبادي هؤلاء جاءوني شعثا جمع أشعث غبرا جمع أكبر ماذا يريدون يريدون جنتي فإني أشعدكم بأني قد غفرت لهم وفي هذه الأيام يوم الحج الأكبر يوم ينحر كل مسلم قادر على النحر لله سبحانه وتعالى تعولا وامتثالا لقول الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم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 أحب إلى الله سبحانه وتعالى في هذه الأيام من إراقة دم فأريق لله سبحانه وتعالى دما ولكن أي دم لا بد أن تكون هذه الأضحية من بهيمة الأنعام ولا بد أن تبلغ السن المعتبر شيئا ولا بد أن تكون سليمة من العيوب المانعة من الإجزاء ولا بد أن يقع هذا الذبح بعد الصلاة كما رد رسول الله صلى الله عليه وسلم فعل وصنيع صحابي جليل أبي بردة ابن نيار كما صاب في صحيحين الحديث الحديث البراء ابن عازب أن صلى الله عليه وسلم صلى بهم ثم ضحى فلما ضحى قال صلى الله عليه وسلم لما يخطب الناس فقال صلوات الله وسلم عليه من شهد صلاتنا هذه ونسك نسكنا فقد أصاب النسك ومن نسك قبل الصلاة فلا نسك له حتى قال هذا الصحابي الجليل فقال يا رسول الله صلى الله عليه وسلم فإني قد ذبحت شامي وقد عرفت أن هذا اليوم يوم أكل وشرب فقال له رسول فذبحت شاي وأحببت أن تكون شاتي أول ما تذبح في بيتي فقال رسول الله سلام ما عذر رسول سلام وإنما قال له شاتك شات لحم شاتك شات لحم إلى آخر هذا الحديث عباد الله امتثلوا بما جاء به رسول الله صلى الله عليه وسلم ففي ذلك فوز لكم في الدنيا والآخرة وفي ذلك سعادة لكم في الدنيا والآخرة فاتبعوا هذا النبي ولا تخالفوه قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم فليحذر الذين يخالفون عن عمري أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم عباد الله عباد الله خذوا أحسن وأفضل ثيابكم يوم العيد واخرجوا إلى رصاتي المصلى مع نسائكم وأولادكم حتى لحيض من النساء هكذا أمرنا رسول الله صلى الله عليه وسلم لعلهن يشهدن دعوة المسلمين فهذا اليوم يوم الاستجابة فهذا اليوم يوم بركة فهذا اليوم يوم خير نسأل الله الذي لا إله إلا هو أن يبلغنا وإياكم يوم العيد وأن يبقينا على خير وعافية وأن يتقبل حجة أمتنا من الحجيج وأن يتقبل أعمالهم ويرجعهم إلينا سالمين غالمين وهو على ذلك قدير وبالإجابة جدير اللهم ربنا أعز الإسلام والمسلمين اللهم ربنا أعز الإسلام والمسلمين اللهم ربنا أعز الإسلام والمسلمين ودمر أداك أداء الدين اللهم دمر أداك أداء الدين من اليهود والنصارى الكفرة الذين يصدون عن سبيلك ويقتلون أوليائك اللهم ربنا عليك بهم أجمعين اللهم اللهم عليك بهم أجمعين اللهم ربنا واحد صفوف المسلمين اللهم ربنا واحد صفوف المسلمين واجمع شتات المسلمين اللهم ربنا كن مؤيدا ونصيرا اللهم ربنا كن مؤيدا ونصيرا اللهم ربنا كن مؤيدا ونصيرا لعبادك المؤمنين في سوريا وأنت على ذلك قدير اللهم ربنا اجعل مكان خوفهم أمنا اللهم ردهم إلى مدينتهم ردا جليلا يا أرحم الراحمين اللهم كل من أراد بعبادك في أي مكان وفي أي بقعة من البقعة إلى الأوج الأرض بسوء اللهم ربنا عاصم عددا وقتلهم بردا ولا تبق منهم أحدا يا جبار السماوات والأرض اللهم ربنا كلنا معيدا ونصيرا على جميع أعدائنا, أعدائنا اللهم ربنا عمنا بمن تآله ولا تعمل من أهله فأنت أهل التقوى والمغفرة عباد الله ولما ربنا سبحانه وتعالى أمرنا بأمر بدأ فيه بنفسه وثنى بملائكته وثلث بنا قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبينا محمد صلى الله عليه وسلم المبعوث رحمة للعالمين القائل في مقولته صحيحة ثابتة من نسي الصلاة عليه خطي طريق الجنة اللهم ربنا صل وسلم وبارك على النبي الكريم خاتم الأنبياء خليل الرحمن اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا